ẹ káàárọ̀ o ṣe dáadáa ni o ẹ̀yin ará mi nínú olúwa ṣàlàáfíà lẹ́wà ẹbí ń kọ́ ara ń kọ́ báwo ni gbogbo nǹkan ṣe ń lọ mo gbàdúrà pé àánú olúwa àti orí ọ̀fẹ́ rẹ̀ yóò máa di gbogbo wa mú lórúkọ jésù àmín lónìí ọ̀rọ̀ ọlọ́run tá a máa fi máa bára wa sọ̀rọ̀ tí ọlọ́run fi sí mi lọ́kàn láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí rẹ̀ òun ni àkọlé rẹ̀ jẹ́ jíjà ogun ẹ̀mí jíjà ogun ẹ̀mí àwa náà mọ̀ wípé nígbà tí a ti fi ayé wa fún Jésù tí a ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tá a ronú pìwàdà ẹ̀ṣẹ̀ wa tólúwa sì ti dáríjì wa àti jẹ́ ọmọ Ọlọ́run àti di àtúnbí nínú Jésù. No ó sì di dandan káwa náà ká dàbí jésù torí jagunjagun ni jésù wa ó sì wá síwájú ó ti lọ níwájú wa ó ń jagun fún wa a rí i pé jésù kristi ọmọ ọlọ́run akànmọ́ àgbélébù nítorí ẹ̀ṣẹ̀ wa ó jagun ó farada oríṣiríṣi ìrora ó sì ṣẹ́gun lórí igi àgbélébù ó sì sọ fún wa náà wípé nínú ayé a ó rí pọ́njú ṣùgbọ́n ká tújú ká tó pé òun ti ṣẹ́gun ayé fún wa bíbélì sọ fún wa wípé ẹni tí ó ń gbénú wa ó ju ẹni tí ó ń gbénú ayé lọ nítorí náà gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristi jagunjagun ni wá o ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni ò tiẹ̀ mọ̀ pé jagunjagun ni wọ́n wọ́n sì mọ hùwà bí ẹni pé ará ayé yìí ni ni wọ́n bíbélì sọ fún wa pé ènìyàn ọ̀tọ̀ ni wá ọmọ ọlọ́run ni wá ènìyàn mímọ́ a jẹ́ olú àlùfáà a sì tún jẹ́ jagunjagun nítorí náà bíbélì ń sọ fún wa wípé ẹni tó bá ń jagun kò kí ń gbé ara rẹ̀ sí inú ayé kò kí ń fi ara rẹ̀ kò kí ń jẹ́ kí ohun ayé yìí kó di lọ́wọ́ láti jagun kó lè bá a jẹ́ ẹni olótìtọ́ kó lè bá a wù ẹni tí ó pè é láti jagun nítorí náà ká lè wu ọlọ́run ká lè ehm, jẹ́ olótìtọ́ sí ọlọ́run a ní láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ ká kọ gbogbo ohun ayé sílẹ̀ a mọ̀ wípé àwọn ohun tá à ń bá jà ohun tá à ń bá jà kò fi ń ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ bíbélì fi yé wa nínú ìwé Éfésù orí kẹfà pé ẹran ara àtẹ̀jẹ̀ kọ́ là ń bá jà o kí la wá ń bá jà ẹ̀mí àwọn alágbára òkùnkùn ẹ̀mí èṣù àwọn ogun èṣù ogun òkùnkùn àwọn ẹ̀mí òkùnkùn alágbára nínú òfurufú àwọn tó àwọn alágbára òkùnkùn nínú lórí ilẹ̀ nínú omi agbára sátánì àwọn là ń dojú ìjà kọ bíbélì sì ti ní agbára wa ohun ìjà wa kò kí ń ṣe nípa ẹran ara o ṣùgbọ́n ó jẹ́ ó ní agbára nínú Ọlọ́run láti wó gbogbo odi palẹ̀ nítorí náà a ní láti ṣe ọkàn wa le ká jẹ́ akin nínú Olúwa báwo ni a ṣe wá lè jà ìjà ẹ̀mí yìí hmm, nínú ìwé Éfésù orí kẹfà ẹsẹ̀ mm, ìkọkànlá Bíbélì sọ fún wa pé ẹ kó gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kò ń ṣe ẹyọkan o kò ń ṣe méjì o ó ní gbogbo rẹ̀ pátápátá ó ní kí a gbé wọ̀ kí ni àwọn ohun ìhámọ́ra yìí ẹ jẹ́ ká lọ sínú ìwé Éfésù orí kẹtàlá ká wá rí àwọn ohun ìhámọ́ra àwọn ohun ìjà yìí tólúwa ti pèsè fún wa láti fi ja ìjà ẹ̀mí ní àjàborí ní àjàṣẹ́gun nítorí pé Jésù ti fún wa ní agbára àti àṣẹ lórí gbogbo agbára ọ̀tàkọ́tà láti tẹ gbogbo àwọn paramọ́lẹ̀ àwọn ejò ni láti tẹ wọ́n mọ́lẹ̀ wómwóm ó sọ pé kò sóhun ìjà kan tá a ṣe sí wa tí ó pa wá lára ẹ jẹ́ ká nínú ìwé Éfésù orí èè. Eh, orí kẹfà ẹsẹ̀ kẹtàlá títí dé ìkẹ títí dé ìkẹtàdínníogún ó kà báyìí wípé nítorí náà ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ lè dúró ṣinṣin ní ọjọ́ ibi hmm. àti nígbà tí ẹ bá ti ṣe ohun gbogbo tán kí ẹ dúró. Hmm, bíbélì ló sọ bẹ́ẹ̀ o ó ní ká lè dúró ṣinṣin lọ́jọ́ ibi pé ká gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí wá ní àwọn ìhámọ́ra yìí ẹja tún máa kà á bíbélì lọ ó sọ wípé dúró nítorí náà nípa dídè nínú yín pẹ̀lú ọ̀já òtítọ́ ọ̀já òtítọ́ wọ́n ní ká de inú wa pẹ̀lú ọ̀já òtítọ́ ọ̀kan nínú àwọn ohun ìhámọ́ra yìí ni ọ̀já òtítọ́ kí ẹ sì wọ ìgbàyà òdodo kí ẹ sì wọ ẹsẹ̀ yín pẹ̀lú bàtà ìhìn rere àlàáfíà ju gbogbo rẹ̀ lọ kí ẹ mú asà ìgbàgbọ́ asà ìgbàgbọ́ ní nípa èyí tí ẹ ó fi lè pa gbogbo ọfà ibi ènìyàn búburú onírun um àṣà ìgbàgbọ́ kí ẹ sì gbé um e, e, kẹ́ gbé ìṣíborí ìṣíborí ìgbàlà bíbélì ni ìṣíborí ìgbàlà ó tún jẹ́ ìkarùn-ún kẹgbé ìṣíborí ìgbàlà sí orí yín àti idà ẹ̀mí èyí tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run àwọn gbogbo ìhámọ́ra méje ni wọ́n ìṣípayá um, ìṣíborí ìgbàlà idà ẹ̀mí hmm, àṣà ìgbàgbọ́ wọ́n ní ìyí ó jẹ́ kókó a mọ̀ pé nípa ìgbàgbọ́ la fi la fi rí ìgbàlagbà la fi dáríjì wa ìgbàgbọ́ ṣe pàtàkì wọ́n ní ju gbogbo rẹ̀ lọ ká gbé àṣà ìgbàgbọ́ nípa èyí tí a fi máa pa gbogbo ọfà ènìyàn búburú ni sátánì tá a fi máa pa gbogbo ọfà rẹ̀ run ìgbàgbọ́ ṣe pàtàkì wọ́n á sọ fún wa pé ọjà òtítọ́ òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run òtítọ́ ni àti ìgbáyà òdodo hmm. bàtà ìyìn rere àlàáfíà láti máa wàásù ìyìn rere yìí náà tún jẹ́ ìkan nínú àwọn ìhámọ́ra ọlọ́run tí ó ràn wá lọ́wọ́ láti borí gbogbo ogun sátánì nítorí náà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gbogbo ìhámọ́ra yìí lọ́lọ́run ní ká gbé wọ̀ lójoojúmọ́ lámọ̀ gbé wọ̀ bá a ṣe ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú àdúrà àdúrà nínú nínú ẹ̀mí pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àwẹ̀ a máa gbé ìhàmọ́ra yìí wọ̀ ọjà òtítọ́ kí ni ọjà òtítọ́ yìí nìyí ìṣirò sí ìwà ìwà mímọ́ ìwà pípé gbogbo ọ̀rọ̀ ọlọ́run tá a bá ń kà báwo la ṣe báwo la ṣe ń lò ó ṣáà ń gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ṣé ìwà wa òtítọ́ ni ṣé ìṣe wa ṣé ó jọ mọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ òtítọ́ ìgbáyà òdodo wípé ṣé à ń ṣiṣẹ́ òdodo ṣé a gba òdodo gbọ́ a sì ń tọ̀ ọ́ à ń gbọ́ràn à ń tọ òdodo lẹ́yìn òdodo ọ̀rọ̀ ọlọ́run òdodo ìwà ìwà mímọ́ nítorí náà ó ṣe pàtàkì fún wa láti gbé gbogbo àwọn àhámọ́ra yìí wọ̀ wọ́n sọ fún wa wípé bàtà ìyìn rere gbọ́dọ̀ wà lẹ́sẹ̀ wa ibikíbi tá a bá wà ká máa ròyìn iṣẹ́ Jésù ká máa kéde ìyìn rere Jésù bíbélì ní um, wọ́n tún sọ fún wa pé ká mú idà ẹ̀mí hmm, ọ̀rọ̀ Ọlọ́run hmm, bíbélì ní ọ̀rọ̀ Ọlọ́run ní agbára ó mú ju idà olójú méjì lọ bẹ́ẹ̀ ni torí náà ìdá ẹ̀mí yìí la fi máa bá gbogbo àwọn ẹ̀mí òkùnkùn jà ọ̀rọ̀ ọlọ́run tá a bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ yẹn á mọ jáde pẹ̀lú iná pẹ̀lú agbára ìdá ni olójú méjì tó mú ju ìdá olójú méjì lọ yóò sì mọ gé gbogbo àwọn ẹ̀mí ẹ̀mí èṣù yóò mọ pa wọ́n run lórúkọ jésù olúwa ràn wá lọ́wọ́ láti gbé gbogbo ìhámọ́ra yìí wọ̀ ó ṣe pàtàkì fún wa kí a sì máa ṣe ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run ó tún ṣe pàtàkì bí a ṣe ń ja ìjà ẹ̀mí nítorí pé ìwà mímọ́ wa ìgbọ́ràn wa nínú ọ̀rọ̀ Ọlọ́run òní ó mú wa dúró bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run àti ìgbọ́ràn ó ṣe pàtàkì yóò mú wa dúró ṣinṣin nígbà tí a bá ń ja ìjà yìí tí jésù sì wà pẹ̀lú wa ó ti sọ fún wa pé ká má bẹ̀rù wípé òun wà pẹ̀lú wa títí òpin ayé nítorí náà àwọn ìjà tá à ń jà yìí báwo tiẹ̀ ṣe ni wọ́n ṣe máa ń wọnú ayé wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni o nítorí ẹ̀ṣẹ̀ ni ìjà ogun ṣe pọ̀ jù nínú ayé onígbàgbọ́ lóde òní ẹ̀ṣẹ̀ tá bá ti yẹra nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run yóò dáàbò rẹ̀ bò wá gbogbo ìjà tí sátani bá sì ń kọjú sí wa ó ti di dandan kí a ṣẹ́gun ìgbà mìíràn sátani ó máa fẹ́ máa ó máa fẹ́ máa lo àlákàlà láti máa bá wa jà ká lè bá padà kúrò nínú ìgbàgbọ́ ìgbà mìíràn yóò lo àwọn ẹlòmíràn tó wà nínú agbára òkùnkùn láti máa gbógun tì wá nítorí pé à ń hùwà mímọ́ nítorí pé a ti kúrò nínú ìjọba òkùnkùn a ṣe ti sàtánì mọ́ a ṣe ti èṣù mọ́ a ti bọ́ sínú ìmọ́lẹ̀ nítorí náà ogun ogun yìí sàtánì á dojú wá kó lè bá fà wá padà kúrò nínú ìmọ́lẹ̀ kó lè bá fà wá padà a tún máa ń ja ogun nípa oríṣiríṣi ẹ̀tàn sàtánì ìdánwò ara torí náà bíbélì ni ká máa gbàdúrà kó lúwa gbà wá kó má jẹ́ ká bọ́ sínú ìdánwò èṣù nígbà tí ìdánwò bá dé kó lúwa fún wa ní ẹ̀mí ìyè àti ọkàn tó yè koro láti sọ wípé rárá àwọn ò ṣe iṣẹ́ ẹ̀ṣẹ̀ ó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti dúró nínú ọ̀rọ̀ ọlọ́run tá a bá mọ ọ̀rọ̀ ọlọ́run òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run á ràn wá lọ́wọ́ nígbà tí a bá ń dán wa wò láti dúró pé rárá àwa ò ní ṣubú sínú ìdánwò a ò ní ṣubú sínú ẹ̀ṣẹ̀ a sì mú wa yẹra kúrò nínú ẹ̀tàn sátánì ṣùgbọ́n nígbà tá a bá mú ọ̀rọ̀ ọlọ́run dáadáa hmm, tí kò sí ọ̀já òtítọ́ tí ó dì wá mú nínú ọ̀rọ̀ ọlọ́run tí ẹ̀tàn sátánì bá dé àti ẹ̀ ní mọ́ bóyá ẹ̀tàn ni a sì ti ṣubú sínú rẹ̀ kójú wa tó là pé ah ẹ̀tàn mọ̀ ní o ó ṣe pàtàkì fún wa láti mọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ká sì mọ rìn nínú rẹ̀ ká sì mọ ṣe ìgbọ́ràn sí i nígbà tí ogun Sátánì bá dé sí wa a mọ̀ pé dájúdájú ìṣẹ́gun pípé ni tiwa ká má bẹ̀rù ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà pẹ̀lú gbígbé ìhámọ́ra Ọlọ́run wọ̀ ó dandan ká ṣẹ́gun ìjà ẹ̀mí yìí bẹ́ẹ̀ ni oríṣiríṣi ìjà ni sátani fi ń dojúkọ àwa onígbàgbọ́ láti mú wa rẹ̀wẹ̀sì nínú ìgbàgbọ́ wa ó fẹ́ mú wa wọnú iná ṣùgbọ́n ọlọ́run ò dá iná iná ayérayé ọlọ́run ò dá fún àwa ènìyàn sátani àti àwọn àwọn áńgẹ́lì rẹ̀ ni ọlọ́run dá fún wọn ló dá fún láti ṣe ìdájọ́ fún wọn nítorí pé wọ́n ṣe àìgbọ́ràn sí Ọlọ́run torí náà ẹ̀yin ará mi nínú Olúwa ẹ jẹ́ ká di Jésù yìí mú ẹ jẹ́ ká dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wa ìjà ẹ̀mí tá ń jà Ọlọ́run Jésù ti ṣẹ́gun fún wa Ọlọ́run sì ti fún wa ní agbára lórí gbogbo agbára ọ̀tàkọ́tà nítorí náà má jẹ́ ká bẹ̀rù ṣùgbọ́n jẹ́ ká kó gbogbo ìhámọ́ra Ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe kà á àwọn ìhámọ́ra yìí ìṣíborí ìgbàlà ìgboyà ìgbayà òdodo ọ̀já òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run àṣà ìgbàgbọ́ àti bàtà ìyìn rere idà ẹ̀mí ká máa yin ọlọ́run nínú àdúrà ìyìn ọlọ́run ó dára tá a bá ti fẹ́ gbàdúrà ìyìn ní ká kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ìrònúpìwàdà náà ó ṣe pàtàkì nínú àdúrà wa ká sì bẹ ẹ̀jẹ̀ jésù kẹ́jẹ̀ jésù kó lè bá dáàbò bò wá bí a ṣe bẹ̀rẹ̀ sí ní máa ja ogun ẹ̀mí a sì tún ní láti yára wa sọ́tọ̀ fún ọlọ́run ní mímọ́ sí ọlọ́run ká yára wa sọ́tọ̀ fún mímọ́ sí ọlọ́run ká sì béèrè fún agbára ẹ̀mí mímọ́ láti ja ìjà náà lájàyè nípa báyìí ká sí máa fọ́ gbogbo àjàgà sátánì ní orúkọ jésù gbogbo àjàgà sátánì gbogbo àjàgà àìní gbogbo àjàgà àìsàn gbogbo àjàgà um, ìbẹ̀rù ká máa fọ nípa ọ̀rọ̀ ọlọ́run bíbélì sọ wípé ọlọ́run ò fún wa ní ẹ̀mí ẹ̀rù ṣùgbọ́n ẹ̀mí agbára ṣùgbọ́n ìfẹ́ àti um, ọkàn tó yè kóró ọ̀rọ̀ ọlọ́run lágbára bẹ́ẹ̀ ni òun sì la máa fi ṣẹ́gun sátánì ó tún ṣe dandan tá a bá rí àwọn um, ìbọ̀dì òkùnkùn kankan nínú ayé wa ká máa ba gbogbo májẹ̀mú sátánì lórí ayé wa jẹ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó ṣe dandan tá a bá ti ń làlákàlà ká mọ̀ pé ọlọ́run fẹ́ ká mọ̀ òun kó ọlọ́run tú àṣírí sátánì inú ayé wa ni tá a bá ti ń làlákàlà ká dìde ká bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run ká bẹ̀rẹ̀ sí ní tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ká ronú pìwàdà ẹ̀ṣẹ̀ ká sì bẹ ẹ̀jẹ̀ jésù lórí ayé wa ká máa bá gbogbo májẹ̀mú sátánì lórí ayé wa jẹ́ Bẹ́ẹ̀ ni, májẹ̀mú Sátánì tó ṣèlòdì sí ìgbéyàwó wa, tó ṣèlòdì sí iṣẹ́ wa, tó ṣèlòdì sí ìrìnàjò ìgbàgbọ́ wa, ká mọ́ bà wọ́n jẹ́ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni, ká fọ́ gbogbo àjàgà Sátánì inú ayé wa. Bá ṣe ń jàjà mm, ogun ẹ̀mí nìyí o, lórúkọ Jésù, ká ba gbogbo odi, odi Sátánì nínú ayé wa jẹ́, odi ẹ̀ṣẹ̀, odi mm, ìfẹ́kùfẹ́ ara bẹ́ẹ̀ ni ká mọ owó wọn palẹ̀ gbogbo èròkérò ká mọ owó wọn palẹ̀ nínú ọkàn wa ká máa bẹ agbára ẹ̀mí mímọ́ ká pe orúkọ jésù ká máa bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ fún agbára ẹ̀mí mímọ́ láti kúnnú wa bíbélì ní ẹ kún fún agbára ẹ̀mí mímọ́ ó ṣe pàtàkì nípa báyìí a ìṣẹ́gun pípẹ́ ní tiwa ìgbà mìíràn gan ó máa ń dára kéèyàn ya ọjọ́ bíi méjì àbí mẹ́ta sọ́tọ̀ àwẹ̀ àtàdúrà a máa jí ní ọ̀gànjọ́ òru láti gbàdúrà láti ké sí bàbá wa kó bá wa ba gbogbo iṣẹ́ sátánì jẹ́ lórí ayé wa ọlọ́run sì sì sọ fún wa pé tá bá ké pè é òun dá wa lóhùn òun sì fi ohun ohun ńlá ohun tá ò mọ̀ òun fi hàn wá òun sì dáhùn àdúrà wa nítorí náà ẹ má ṣe jẹ́ ká rẹ̀wẹ̀sì ó má jẹ́ ká rẹ̀wẹ̀sì nínú àdúrà bíbélì ni ẹ mọ ṣọ́ra ẹ sì máa gbàdúrà nígbà gbogbo nítorí pé ọ̀tá eh, wa sátánì ó ń dún ramúramù bí kìnìún kò ń ṣe kìnìún o ṣùgbọ́n mo máa dún mo máa halẹ̀ bí kìnìún ohun ẹni tí ó pàjẹ́ ṣùgbọ́n kò lè rí àwa pàjẹ́ nítorí pé a ti wà nínú jésù torí náà ẹja máa dúró ṣinṣin nínú jésù nínú ọ̀rọ̀ ọlọ́run nínú àdúrà ní gbogbo ìgbà nípa nínú ìwà mímọ́ ìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ká yẹra fún gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ohun ayé yìí nípa báyìí ìṣẹ́gun pípé ní tiwa olúwa wà pẹ̀lú wa o bí a bá rí ẹnìkan nínú wa tí ò ti fààyè rẹ̀ fún jésù ẹ jẹ́ ká ronú pìwàdà ẹ̀ṣẹ̀ wa ká gba jésù gbọ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa ká yọ̀ǹda ayé wa fún jésù òun ni ó fún wa ní ayọ̀ yóò fún wa ní gbàlà pípé ó ti ṣèlérí pé àwa ó rí ìyè àìnípẹ̀kun ìgbàlà pípé ní tiwa lákòótán ara ẹ jẹ́ alágbára nínú olúwa àti nínú ipá agbára rẹ̀ olúwa wà pẹ̀lú yín o